والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته نهاية السؤال náà bẹ lẹ́dàá ti sọ̀lá yìí معنا wa báwọn ọlọ́run ọba ọ̀nà ànábì kankan kọjú obìnrin rí gbogbo ànábì ọkùnrin náà máa ń jẹ́ tó àwọn ànábì gbogbo ànábì kọ̀ọ̀kan àti inú ìlú ńlá ọlọ́run ti máa ń mú ànábì jáde sànàbì kan rí náà ṣe láròkó ẹgbẹ́ láti lu kékeré lọ́lọ́run mú jáde lọ́wọ́n á ní afalam yasiru fil ard kí ló dé tẹ̀ gan sójú kan náà kí ló dé tẹ̀ rìn káàkiri fayanduru kayfa kana aqibatu alladhina min qablihim kẹfì wòye sí kó làtúnbọ̀ táwọn tó síwájú yẹn ti rí àwọn ẹni tó kọ̀ láti gbà kọ́nà bó làtúnbọ̀ táwọn rí báwo ni ti Fir'auna jẹ́ báwo ni ti Namrud báwo ni tiẹ̀ náà rí mẹ̀dẹ́yìn sọ́ọ̀lẹ̀ ọwọ́ àwọn ajú rẹ tó lè rí dáadáa lẹ́bàá mẹ̀dínà odidi lónìí gbẹ e lọ́dà ooru náà bá halaka gbogbo àwọn èèyàn bẹ̀ ilé tá kọ́ lọ́wọ́ alẹ́ yìí àwọn aléyàn ń tọ́ka sí báwọn èèyàn ṣe jẹ́ kí wọ́n ní agbára kìí ṣe ilé tí wọ́n fi blọọkù kọ́ ilé tí wọ́n gbẹ́ sínú àpáta bẹ́ẹ̀ wọ́n ti yọ pálọ̀ bẹ́ẹ̀ wọ́n ti yọ yàrá bẹ́ẹ̀ wọ́n ti yọ lé kẹrùsì bẹ́ẹ̀ ni wọ́n ti yọ lé jẹun, bẹ́ẹ̀ ni wọ́n ti yọ bálùwẹ̀ nínú àpáta gbogbo àwọn eléyìí ń tọ́ka sí pé ta ló pa wọ́n run Allahu Rabbul Alamin bá wù láti pa wọ́n náà kò sí tó ṣòro fún ẹjẹ pé nítorí yẹ wá wọn náà ní ká gbọ́rọ̀ ká tẹ̀ láti ọlọ wọlẹdẹrù àkírọ ti xeyìrò lẹlẹdí iná tẹkọ àfẹlẹ tààfilò alùpùpù ló lóore jù fún wa tí bá ti kọ́ àwọn bẹ̀rù ọlọ ilé ayé yìí ó dùn ó lóyin àwọn ẹni tí wọ́n máa ń jẹ ṣùgbọ́n kì í gbé tán aburú rẹ̀ ní pé kìí gbé tán kò sì síbi téèyàn lè rí mu lọ kò síbi la yóò ṣe dundundundundun títí yóò kóró káyìn náà ni èèyàn padà kó mẹ́jọ kan ọlọ́run bá wa ń sọ fún wa nínú àwọn àyà tó àwọn adùn wa lónìí àyà eléyìí tó jẹ́ àádọ́fà nínú súrọ̀tù Yúsúf. قالني أعوذ بالله من الشيطان الرجيم حتى إذا استيأس الرسل وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا فنجي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين ọlọ́run máa ń fún wa ní ìròyìn nínú ayá yìí kí ẹ bó ti ṣe jẹ́ pé àrùn àṣẹ òun yọ wá bá wọn aránṣẹ́ òun náà ni ìkẹ́ àti ọlọ́lọ́ kó máa bá gbogbo wọn tí nǹkan bá lè mọ́ àwọn aránṣẹ́ ọlọ́run tí gbogbo nǹkan fararọ tí wọ́n ń retí àránṣẹ́ lọ́dọ̀ ọlọ́run ní ìgbà tó le kí ẹ bọ́lá bá ti ṣe sọ wàzọlùzẹ́lù hatta yaqula ar-rasulu wal-ladhina amanu ma'ahu mata ألا إن نصر الله قريب tẹ́rù pé wà lìjánà báyìí ni nígbà tí ọlọ́run bá mú àpèjúwe àwọn ànábì tó ti síwájú yín wá fún yín tẹ́ pé ìṣòro àti ìpọ́njú bá wọn ọlọ́run sì mì ilẹ̀ mọ́ wọn lẹ́sẹ̀ lògbòlògbò títí débi pé ìránṣẹ́ ọlọ́run àtàwọn olùgbàgbọ́ òdodo pẹ̀lú rẹ̀ ń sọ pé mẹ́ta nasrullah ìgbà wo làránṣẹ́ ọlọ́run tó dé ألا إن نصر الله قريب أتت يقبو لا جاتو أنا سيولون وباتما إلي بايوا أجايكي أو النبي الله òsítà bí ṣùgbọ́n ọlọ́wọ́ bá ràn wọ́n sí náà ni. wa inna jundana lahumul ghalibun. dájúdájú ọlọ́run ni mo búra àwọn ọmọ ogun wa náà ni wọ́n padà borí àwọn náà ni wọ́n padà ṣẹ́gun hatta idha stay'asa ar-rusul bẹ́ẹ̀ ni títí tí ó fi di pé àwọn ànábì Ọlọ́run wọ́n ti ẹsọ retí nù wọ́n fẹẹ sọ retí nù pé tọ sọlọ ń sì ràn wá sí sọlọ ń sì ràn wá lọ́wọ́. táwọn náà wò pé àwọn èèyàn wọn ti ń kó àwọn lókùrọ́ wọ́n ti ń pè àwọn lókùrọ́ <clears throat> ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ọ̀wá ràn wá sí àwọn ànábì ọlọ́run wọn sọ̀rọ̀ ìtúnu <clears throat> nípa pé sọ́lọ́run ràn wọ́n sí àbí àwọn anábì ọlọ́run gẹ́gẹ́ àwọn sọ̀rọ̀ ìtinú ṣùgbọ́n náà bá àwọn àwọn aránṣẹ́ òun wọ́n sọ̀rọ̀ ìtinú láti fi ṣe àfihàn àwọn ọmọlẹ́yìn wọn àwọn ọmọlẹ́yìn àwọn anábì ọlọ́run àwọn ló súnmọ́ pé wọ́n sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn anábì ọlọ́run àwọn ò lè sọ̀rọ̀ ìtinú àwọn ru èròkèrò sọ́lọ̀ ikú ọlọ́run ọba wa kò ní wọn wá sọ̀rọ̀ ìtinú níbi àti ráràn sí ọlọ láéláé wọn lè ṣe bẹ́ẹ̀ torí pé àwọn mọ̀ látọ̀dọ̀ lọ ní táwọn ọmọ lẹ́yìn wọn mọ̀ àdánwò ọba pọ̀ jù bẹ́ẹ̀ lọ ànábì Ọlọ́run mọ̀ pé Ọlọ́run ọba padà ara wọn ṣe náà ni ṣùgbọ́n àwọn ànábì Ọlọ́run ní tí wọn máa ń rò wọlọ́nà anáhùn kọ̀dọ̀kọ́débù. àwọn náà máa ń rò pé sí ìsìnkú àwọn ọmọlẹ́yìn àwọn gan ti ń pa àwọn lókù rọ́bà yìí ìgbà tí àrànṣe ò tètè wá sí ìsìnkú àwọn ọmọlẹ́yìn àwọn gan òní máa yín mú báyìí pé tọ́ ànábì tá a là ń tẹ̀lé náà ń gan gbogbo nǹkan ti dàrú mọ́ lójú àwọn ọmọlẹ́yìn làwọn ànábì ọlọ́ ẹ̀rú ń bà wọn nípa kíkọ́ mẹ́jẹ pé wọ́n ti ń pa àwọn lókù látàrí pé wọ́n ti ń sọ̀rọ̀ ìdínú àrántí ọlọ́run ọba ọ̀wá ń jẹ́ òní òtò wá tọ́ ilé ìjọba. bílẹ̀ ìbá yọ wa ẹ jẹ́ pé gbogbo níta máa ń ṣe láyé tó bá ti lè jó òdodo ni tó bá ti lè tó bá ti lè jẹ́ pé ẹ̀sìn ọlọ́run ilẹ̀ yín bá ń pèpè lọ sídìí rẹ̀ ẹ gbọ́dọ̀ máa retí pé gbogbo ògbà iná ni gbogbo ń tẹ̀ ń dáwọ́lé yóò máa yọrí sí ìrọ̀rùn ẹ gbọ́dọ̀ lérò pé àwọn èèyàn tẹ̀ ń pè lọ sí dẹ̀sùn ọlọ́run gbogbo wọn náà ni ó gbọ́ tí ń tẹ̀ ń bá wọn sọ tí ó tẹ̀ lọ́rùn gba ẹ̀ mẹ́yẹ èèyàn ní ọmọ ọmọ ọmọ ọmọ bínú tẹ̀sí tí ń tẹ̀ ń sọ tó ní gbala wọn yóò máa fẹ́ bí ká pé ń tẹ̀ ń pèpè lọ sídìí rẹ̀ kò rídìí múlẹ̀ wọn máa dínà máa yín wọn máa wá kẹ́ni tí ń gbọ́rọ̀ yín kọ́ mọ́ gbọ́ wọn máa wá kẹ́ni tí ń tẹ̀lé ń tẹ̀ ń sọ kọ́ mọ́ tẹ̀lé nítorí pé inú kọ́ mọ́ tẹ̀lé lọ́jà tó ń ti ta torí pé ọ̀pọ̀lọpọ̀ ti sọ ẹ̀sìn di nítorí fi ń wówó láyé tiwa níìsì wọ́n ti sọ di nítorí fi ń wápò láyé tiwa níìsì wọ́n ti sọ di nítorí fi ń wá àti jẹ́ gbajúgbajà ìlú mọ̀nká tí gbogbo èèyàn dá wọn mọ̀ láyé tiwa ní ẹ̀yàn má sọ̀rọ̀ ìtúnu títà ti jẹ́ kí ikhlas ikhlas yìí kó lágbára gbogbo ní tẹ̀sí ẹ̀ máa ṣe ń turọ̀ ọlọ́ ẹ̀ máa ṣe ń turọ̀ àwọn yìí gbogbo ní tẹ̀sí ẹ̀ ń turọ̀ ẹ̀sán kan ń bẹ lọ́dọ̀ ọlọ́ tẹ̀yìn náà má bó ṣe rí ẹ̀ ń turọ̀ ìtàwọn yìí tó bá jẹ́ bẹ́ẹ̀ ó ṣeé ṣe kárí nínú àwọn ọmọlẹ́yìn yín náà tí wàá kórè òdodo náà lọ́ba wa tó lọ́wọ́ bọ̀ ọ̀ràn sí. so tí wọ́n á mú kẹ́yìn náà máa wò pé apá kan nínú àwọn ẹni tí ń tẹ̀lé yín náà ti ń pè yín lókùrọ̀ èèyàn bọ́ lọ́wọ́ bá dúró yàrá tí ọlọ́wọ́ bá ń bọ̀ ọlọ́run ni bó ti ṣẹlẹ̀ sáwọn ànábì ọlọ́run jẹ́ ọ̀nà kọ́nà lára tí ọlọ́run bá bá wá bá wọn lára tí àwọn ọlọ́run bá wá bá wọn ọ̀nà jẹ́ ẹ̀mẹ̀nẹ̀ṣá àwọn akọ ẹni tó wù wá akọlà. ولا يرد ولا يرد بأسنا عن القوم المجرمين òsín nǹkan tó lè di ìyá wa lọ́nà níbi àti dọ́dọ̀ àwọn ọ̀daràn òsín tó lè di ìyá ọlọ́run ọba lọ́nà láti lọ mú àwọn ọ̀daràn bẹ́ẹ̀ náà ni gbogbo àtàwọn yẹn náà bá ń takùtọ̀ lọ tí wọ́n máa máa yapa síta nàbì Muhammad sallallahu alaihi wa sallam kò sí tàbí ṣùgbọ́n ìyá ọlọ́run ni wọ́n kọ lẹ́tà sí kí oṣù wa bá wọn kò ní yẹ wọn. laqad kana fi qasasihim ibratun li ulil albab ọlọ́run ní àwọn àwòkọ́sì àwòróye ọ̀nbẹ nínú tàwọn ànábì ọlọ́run tọ́lọ́run bá ń sọ fún àyè fún àwọn ẹni tó bá ní làákàyè àwòkọ́sì àwòṣe làákàyè àwòróye ó ń bẹ nínú tàwọn ànábì ọlọ́run ọba fún àwọn onílàákàyè yàtọ̀ sẹ́ni tí kò nílàákàyè tó bá bò nídọ̀la tí máa ń gbọ́ nípa àtàǹgbésí ayé àwọn ànábì ọlọ́ kà á sàlékún làákàyè kà á sàlékún òye nípa rẹ̀ ẹ bá wo ìtàn ànábì Yusuf alayhi salam láti bẹ̀rẹ̀ rẹ̀ títí dópin àwòkọ́ṣe àwòróye àwòṣe làákàyè ọ̀pọ̀ mẹ báwo ni wọ́n ti ṣe bí ọmọ yìí báwo ló ti ṣe lálàá láti kékeré rẹ̀ tó ń sọ̀rọ̀ asẹnu tó sẹnu wúyẹ́ tó sọ fún bàbá rẹ̀ bàbá sì gbọ́njọ́ ọmọ lọ bàbá wa fi yé alátọ ọláyò mọjà àwọn ọmọ ìyá rẹ̀ ọgbọ kọmọba lọ dé tèsí ọ tọ́ọ̀n ọ̀tá lọ́jọ́ sọmi anabi yusuf ọsọ fẹ́ nìkankan gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí bàbá rẹ̀ fi kọ́ ṣùgbọ́n wọ́n ní ògiri létí kìí ṣe pé ògiri létí lódodo ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tó yọ sọ ó ṣeé ṣe kí wọ́n yọ gbọ́ torí bá ti yọ sọ là yọ gbọ́ àìsí ìsọ̀rọ̀ fẹ́nìkan ńlẹ̀ nìkẹtọ̀ ò tí ì mà gbogbo ọ̀rọ̀ tá a bá ti fẹ́ kẹ́nìkẹtọ̀ gbọ́ àìsọ fẹ́nìkejì. nínú ẹ̀kọ́ tá a kọ́ mẹ́rin gbogbo ọ̀rọ̀ tá a bá ti fẹ́ kẹ́nìkẹ́tọ́ gbọ́ àìsọ fẹ́nìkejì torí tá a bá ti tẹnu bóró tá a bá fi lè sọ fẹ́nìkejì ẹ̀ mọ̀ ti gbọ́ torí bọ́lọ̀ ti ṣe dá wa àyàtọ̀ síra wa déédéé ń bẹ nínú wa àwọn ẹni tí fọ̀rọ̀ síkùn tó jẹ́ pé wọn ò ní fi tọrẹ fẹ́nìkọ́dì ó sì ń nínú wa wọn ò tá a ti gbọ́ yọọ máa já wọn jẹ lẹ́nu yọọ máa yín wọn lé ìkànnà láhàn sọ tẹlómi náà gbọ́n pa rẹ̀ mẹjọ jẹ́wọ́ nìkan tán sọ fún ajaja tó bá jókòó níbi kan tó wọn ti máa sògbótó tó wọn ti máa sọ̀rọ̀ yọọ máa ṣébi kí kó gbé information tó ń jáde kẹ́ni tí ọ̀gbọ́ ó lè bá gbọ́ ẹ sì mọ̀ pé mẹjọ nìkan gbọ́ tó máa ti lè sọ fún ọ tí wò ó sì jẹ́ni tó ṣe fọkàn tán mùsùlùmí bá tù lù àdánwò ti ṣẹlẹ̀ ẹ̀kọ́ ńlá kan ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé àlá táwọn anábì ọlọ́run bàbá ńlá òdodo ni wọ́n àyè ni látọ̀dọ̀ lọ iṣẹ́ tọ́lọ́run fi ránṣẹ́ ni kò ní ìtàláìsẹ̀ kò sì sí ẹnìkan tó lè kán lọ́wọ́n ba lójú pé kí nǹkan kan tọkọ pé yọ ṣẹlẹ̀ kásìkò tọ́lọ́run tó tó nílẹ̀ ẹ̀kọ́ ni ẹ̀wùgbà tánàbí Yusuf ti lálẹ́ ẹ̀wùgbà tó lọ́mọ bá tó mú sẹ́ tó dodo làlá làlá àwọn ànábì ọlọ kò sí ní sàláìsì àmọ́ o ẹnìkan ò sí tó lè kán lọ́mọ bá lójú láti ṣe ní lásìkò tí ọ̀gá ti dù nínú ẹ̀kọ́ tó tún wà ń bẹ̀ òun náà ní kí ẹ̀yin bímabíma ẹ ṣọ́ra níbi. ma fi ife tẹ ẹ bá ní sí ọ̀kan nínú àwọn ọmọ yín jọ lómi lọ́hàn ẹ ṣọ́ra máa fi ife tẹ ẹ bá ní sẹ́nìkan nínú àwọn ọmọ yín jọ ẹnìkan lọ́hàn nítorí pé láàárín àwọn ọmọ yín tó láàárín àwọn òbíbìnrin tó bí àwọn ọmọ yín ẹ lè tara ọmọ kan ju ọmọ kan lọ fọwọ́ ara yín mú kí ọ̀tẹ̀ àti wá mímọ́ àdìtẹ̀mọ́ra ẹni ọ̀tẹ̀lẹ̀ lágboolé nítorí pé bí wọ́n ti fẹ́ràn ẹnìkan jẹ́ ẹnìkan lọ tó ń fi hàn gbogbo àwọn ọmọ yòókù àwọn bẹ̀rẹ̀ sí ní bínú ọmọ tó fẹ́ràn jù àbí wọ́n gan alára bàbá tiẹ̀ ẹ̀yin mẹ́ta ló bí ẹnìkan kò bá kò bá jábúrò rẹ̀ ó bẹ̀rẹ̀ látòrí ajó ń jẹkù bàbá rẹ bá ti jó ń jẹkù ni wọ́n pè ẹ̀yà o mọ́tà o wọ́n á gbá bọ́ yìí ẹ̀sìn wọn pé kò ní dábọ́ gbé bí mọ́tà o bá ti jáde ní àrà yóò sì abọ́ wò ni bàbá jẹ kàkó àtẹrán mọ́tà o ń dá jẹ kà ọ́ ń dá jẹran ó ti ṣẹlẹ̀ times without number kí làwọn ọmọ yòókù ọmọ ẹ ṣe ọmọ kan rí ẹ̀ mọ́nu ẹ kọmọkàn wá gbé kùnú yìí wọ́n bá ń lọ gàràgàràgàrà ọmọ kọ́mọ kan tá ń wí hùn lóko mẹ́fìtá ò nù wọ́n bá ń lọ gàràgàrà sọ ọ̀gbọ́n pé mẹ́fìtá ò mọ̀ pé kí ló dé tí wọ́n tiẹ̀ máa jíṣẹ́ tí wọ́n bá pè ọ́ sí báyà mi mo ti bẹ́ẹ̀ yìí lẹ́nu abọ́ ọmọ fẹ́ gbé ni àní mẹ́fìtá ò náà bá tún dé gàràgàrà mẹ́fìtá gbé kùnú tó kó tó dààmú torí pé ojú tí àwọn ọmọ yòókù fi kọ́ òfin ọgbà tí wọ́n kiri burúkú yìí wọ́n ti gbàgbé kọ́ ọmọ bàbá àwọn ni ọmọ màmá àwọn ni ah, wọ́n ra bàtà kan fún ọ made in Onitsha wọ́n ra kan fún made in Italy táwọn pé ọ̀ràn bàbá yín ń dálẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n ra mẹsìnì fún wọn ọ̀ràn kankan fún ọ wọ́n ní tó bá tún wù ní kó gbé ọ táwọn pé ọ̀ràn bàbá yín dálẹ̀ wọ́n á rán lọ sí sùkúlù wọ́n fi wọ́n sẹ́nu sẹ́ mẹ́kò àwọn pé ọ̀ràn bàbá yín dálẹ̀ bàbá yín ti kọ́lé fún kó tó kú ó ní kí wọ́n máa gbélé mi àwọn kọ́ ọ̀ràn bàbá yín dálẹ̀ tòlẹ̀ tẹ́ bá fẹ́ràn ọmọ kan tẹ́ bá fẹ́ràn ọmọ kan àdánwò ni ẹ gbọ́dọ̀ fi hàn látàrí dáadáa tẹ́ máa ṣe sóòní kan yàtọ̀ sáwọn yòókù dáadáa yẹn gbọ́dọ̀ kárí àparò kan ò ju àparò àbí tó bá gorí ebè wọ́n kàn ó sì gorí ebè ó ṣera rẹ̀ ni àwọn ọmọ yín lọ́mọ yín gbogbo wọn lẹ́sẹ̀ dáadáa sí dọ́gba torí ẹ̀ ọmọ kan máa gbọ́rọ̀ ọmọ kan gbọ́rọ̀ ọmọ kan ọlẹ́kọ̀ọ́ ọ̀kan ọmọ kan ọmọwé ọ̀kan ọmọwé ọ̀kan ọmọkéw ọ̀kan ọmọkéw ọmọ ta ni gbogbo wọn ọmọ rẹ náà ni àdánwò tó lọ ń gbé bọ́ọ̀lù ọmọ rẹ lè dúpẹ́ ọmọ rẹ lè tẹ̀sù tí ọkà rò pé gbogbo ọmọ tó lọ kàn hundred percent náà ni ṣé wọ́n gan hundred percent gbóni wọ́n gan thirty percent ẹ̀ eléyìí túmọ̀ sí pé àfi sùúrù àfi sùúrù lọ̀rọ̀ àwọn ọmọ gbà inú ẹ̀kọ́ ta tó rí mẹ́rin òun náà ní pé báwọn èèyàn bínú èèyàn látàrí ntọ́lọ̀ ń ṣe fún yẹn kékeré tí wọ́n mú wọn tiẹ̀ pétépèrò wọn àwọn pààyàn náà èrò abẹ́ pa kò kí wọ́n rí pa o ẹni tọ́lọ̀ wọn bọ̀ ọba pa kò ní bọ́lọ̀ wọn bá pa ni ẹ̀dá kan lè pa ni eléyìí jẹ́ tà nàbí Yusuf alayhi salam wọ́n pètè kú sáwọn pa àmì ẹ̀ máa wo wa ma tasha'una illa an yasha Allah rabbul alamin ó ti rọ àwọn ọ̀daràn lọ́rùn láti jẹ́ kó fún ti ẹ̀dúnbù rẹ̀ náà kálukú sùnmí ẹnu láìsọ ìdí láìjókòó ń bọ̀ bá dùn bàbá wa díẹ̀ ń bọ̀ bá yá yóò gbàgbé ọ̀rọ̀ wọn lọ́rùn láti kórìí rẹ lọ síbi àpáta fún sọ ọ̀rọ̀ Ọlọ́run láti lọ sọ látòkè àpáta kọ là mẹlẹ kùtùkà àmọ́ gbogbo ń táwọn bá rò kò lè ṣe ńtọ́lọ́n bá rò yàn kànga lọ́lọ́n darí wọn fún wọn sọ sí wọn á sọ sí kànga Ọlọ́run bá wà kò tún jẹ́ wọn lè lọ wọn tún dúró nítòsí wọn tún sọ káwọn ọmọ ibi tọrọ rẹ ọjà sí títí táwọn arìnrìn àjò táwọn fi wá fa mi Yusuf náà sì nà gẹ̀rẹ̀ tó doro má dòrò wọn rẹ̀ yẹn gọ̀ ọ́ ìyẹn kọ́ ni mí kú dànù ni o ọlọ́mọdé wọ́n sọ yẹn ga ó tún wá rí kan sọ dòrò bẹ́ẹ̀ ẹ̀ tún wo dòrò ràn kí n wo ti dòrò ẹ̀ kékeré ó ti kó Yusuf aleyhi salam ó ti kó nu dòrò wọ́n wá ń fà wọ́n wá ń fà ẹni omi nọ́mà lọ sẹ́gbọ̀n pé ọlọ́run náà ni tí ọba àjọ lọ òun náà sọ ọ́lẹ̀ ni pé ọlọ́run mẹ́tẹ̀ ń gbégbé púpè. ìtọ́lọ́wọ́n bá bá fẹ́ ní ìtẹ̀ subhanallah ó tún wá fà jáde ó wá rí ọmọ kan tó yọ bí ọjọ́ sẹ́mọ̀ kó tún lè là mẹ́lẹ̀ pé kó tún má rí bì ọmọ lọ jẹ́ pàǹjánú lolú ẹ lọ gbé ní yorùbá lẹ́bù kò tún túlẹ̀ subhanallah ó tún má sì pé bá fẹ́ náà ní ọ̀sẹ̀ yẹn ni pé bàbá mi ti bẹ láyé lọ́mọdé ọ̀dà fún mi àlọ́ lásán kò tẹ̀ nítumọ̀ ẹ bí bàbá rẹ àti yẹ ẹ tó gbogbo wọn bá kú tó lọ sọpọ dáná lọdà torí di eléyìí mọ bàbá rẹ wà ń gbà ta lẹni tó ní ìbọlọ náà ni wọn sì tó fi yọ jáde tọ nínú ẹ̀kọ́ tá a rí mbẹ kì í ṣe gbogbo ẹni tó bá jẹrú iná ni wọ́n máa mú lẹ́rú ẹni tí ò dẹ́rú gan wọ́n á máa sọ dẹ́rú inú ẹ̀kọ́ tá a rí ni pé ẹni tí ò dẹ́rú wọ́n á máa sọ dẹ́rú kẹ́bí ti jẹ́ pé anabi wa Yusuf alayhi salam kì í ọmọlúwàbí ni ọmọ ẹni bí ẹni èèyàn bí èèyàn ọmọ ọkan pàtàkì nínú àwọn anabi ọmọlúwàbí la bí irú ẹ̀ ló ti jẹ́ pé àdáwò a máa bá tí ẹrú tó lè di wọ̀fà bí ẹrú tó lè padà dọba kò sí ní tí ò lè ṣẹlẹ̀ nínú ẹ̀kọ́ tá tún rí kọ́ńbẹ̀ òun náà ni pé bí èèyàn bá ti dé bára rẹ̀ ìní kí ìhùwàsí èèyàn ó rí kìí ṣe bí mo ti ṣe jẹ́ rí ipò tó bára rẹ nísìn ni kí wùwàsí rẹ kọ bá mu kìí ṣe bí mo ti ṣe jẹ́rí torí pé bí mo ti ṣe jẹ́rí ni mo ṣe ń wùwà kìí jẹ́ kó ń rọ́nà lọ kìí jẹ́ kó ń rọ́nà lọ bó la ti rí lè á rì nínú bánabi Yusuf aleyhi salam bó ti ṣe bára rẹ lẹ́rù sẹ́wọ̀n pé tiẹ̀ ikú tí ọba pààyàn ni tó bá síyàn fìlà ó tọ́pẹ́ kò bá ti kú dànù ọlọ́run bá tún là á tẹ̀mítẹ̀mí wọ́n á tà lẹ́rú sẹ́nu rẹ̀ ó dùn àbí òní dùn yóò dùn yóò dùn torí pé bẹ́ẹ̀ mi bá ti ń bẹ ìrètí ń bẹ àmẹ́mi à ọmọ Yakuba lẹ́yìn kíní burúkú ìwà amúlẹ́rú à ọlọ́mọdé tẹrúkú ta ni ẹ̀ ń ta ta ni ẹ̀ rí yàrá tọ́ba kí bẹ́ẹ̀ ni Yusuf ń ronú kò ní débi tó dé o ìyẹn ni kébi tí mo bára mi bẹ́ẹ̀ ló yẹ kí ṣe sí mi kọ́ bá mu kì í ṣe ibi tí mò ti ń bọ̀ ilé yẹn jẹ́ ti gbogbo ọmọ tó lọ kẹ́kọ̀ọ́ nbìkan láyé gbogbo ẹni tó fi ilé rẹ̀ lẹ̀ tó fọ̀nà lẹ̀ tẹ́ wá síbi kan tẹ́ lẹ fẹ́ kẹ́kọ̀ọ́ bọ́rọ̀ yín ti ṣe gbà lónìí ìní kẹ́ ẹ máa hùwà kìí ṣe bẹ́ẹ̀ ti ṣe jẹ́rí torí tẹ́ ń bá ń hùwà bẹ́ẹ̀ ti ṣe jẹ́rí ò lè kẹ́kọ̀ọ́ ò lè kẹ́kọ̀ọ́ lọ́nà wo ẹlòmíì nínú yín bàbá rẹ̀ lówó ìyá rẹ̀ lówó kò fọwọ́ wọ́n bá fọ̀ ni kò fọwọ́ fọkún rí wọ́n bá fọ̀ ni yóò jókòó lórí bẹ́ẹ̀dì ni ọmọ falala tí ó tún máa pàṣẹ fáwọn ọmọ ọ̀dọ́ bàbá rẹ̀ ọ̀yá èèyàn wá pàṣọ bẹ́ẹ̀dì mo ti falala sí kí ló dé mo flush ilé ìgbẹ́ fúnra ara mi torí pé wọ ọ lẹ́kọ̀ọ́ ọmọ retí ìgbà tí mo bá yàgbẹ́ tó ń tò wá flush ẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ mi ń jayé káyé ayé kàmílétè kí n tutọ́ tébò ṣe rí lọ́wọ́ àwọn òbí àbí ibi tó o bá rẹ̀ ọ̀ wá yí àgbẹ̀ kankan lẹ́ mẹ́ nǹkan ọmọ fúlọ́ọ̀ṣẹ̀ sọ́mọ kọ́ tẹ̀. yẹ bí mo ṣe máa ń ṣe tó ń ṣe ń bọ̀ à rẹ bá dán òun bí yóò dé yẹn. nílé yín ló bá ń bọ sọ̀rọ̀ ọmọ adún ni kò sẹ́ni tó lè bọ́ sọ̀rọ̀ àwọn bàbá rẹ ti mọ̀ pé àyíyọ̀ ni ẹjọ́ yọ̀ ọmọ ọlá ni tí mo bá ń bọ sọ̀rọ̀ ń bì mọ̀ yàrá wọ́n bá kókó gbé ọ dì ó ń pò òsèwò yẹn ni kíkọ́rọ̀ mi ṣe rí kọ́lé yẹn máa wọ̀ àbíbí mo ti ṣe bára rẹ̀ ìní máa ràn yàn lọ́wọ́ téèyàn máa fi téèyàn gíga lórí pé gbogbo ètò ń ṣe tẹ́lẹ̀ wọn náà padà mọ ètò bá dá ń bẹ ètò bá sì já bọ̀ ètò já yọ ọ̀yà wọn náà máa mọ fúnra rẹ̀ torí ẹ̀ tí kálukú bá lò wọ́n sọ ìtàn bóun ṣe bá ro àti bóun ṣe hùwà tí ń bá ibi tó ń bá ro mu mú a ẹ yànù torí àwọn sọ pé tágbàlagbà tó bá ní kó wọn pè tán tójú òun rí àwọn ọmọdé tí ò ti dàgbà bẹ́ẹ̀ wọn ò ní bẹ́ẹ̀ lọ́n káwọn dàgbà lópin ìgbà tí wọ́n bá bárú àwọn àpàjù tí wọ́n bá bá pàdé nù gbèsè ayé ojú ń rí tó ojú ń rí tó torí de eléyìí báyìí ẹ gbọ́dọ̀ kíyè tara ẹ gbọ́dọ̀ kíyè tara ẹ rí i ìsìnkú fún yín lẹ́gbàmpù kan tí ọmọ bá ń gbọ́dọ̀ wa táwa ní ọ̀dà náà ṣe tíjà ẹ wọn náà máa kọ́ ọmọ kánkí nìkan látùmówó àtùmá fún látùmówó àtùmá fún àwọn ọ̀rọ̀ àfa kan kò ṣe bẹ́ẹ̀ fún wa rí àfa kan kò ṣe bẹ́ẹ̀ fún wa rí so àfa wa ní kútọ́nù tàbá kọ́ máa ń kí o àwọn alakọ́ máa ń kí o àfikún ọmọ mọ̀ pa ń gbowó tó bá mọ̀ pa ń gbó gbogbo òun là kò jíṣẹ́ fàfà bí kákó wọn fún yàn ní eh, one thousand francs fà one thousand tó ń fún yàn ń gbà yẹn kásàkó bí one thousand naira so àfọwọ́ amú tó bá wù wọ́n lé wọ́n á lè fáwọn ní àpò mẹ́rin hundred francs fà èló lọ́lọ́ nine hundred tọba tó kọ fajúro tọba tó kọ bíọ̀nsẹ̀ kó tó má tètè sáré sí orí àbùkù ọ̀kàndínyọ̀ orí àbùkù tí ọkàn kílẹ̀ ilé ọwọ́ àdọ̀tí ọmọ àrètí kọ́ máa fáànù ìbájọ́ àdàgbà tó ra ẹ̀yìn òní gbálẹ̀ lóyún à ọkàn àbùkù àbùkù olóró ọmọ afọ ọmọ àgbálẹ̀ ọmọ kí wọ́n máa wòran tambio àfa ìmọ̀ kàárọ̀ ọmọ sí lọ́rùn sí wa ìmọ̀ kò sọ́kà tí ń lè rò fún ọ láyé tó ń bá ro kà fún ọ òní fẹ́ ń bò mí mọ̀ <laughs> ìròrí lè wà àmọ́ fìtínà ayé yìí náà ni kéèyàn lọ gbébì kan kò sọ́bẹ̀ tí ń lè sè kéèké ni obìnrin kan ń sakọ kó mọ ọbẹ̀ sè èmi kọ́ ni ó sè gbogbo ẹ̀ pátá wọn bá gúnyán fún ẹ òní jẹyàn lómi mọ̀ láti yanni yanni jọmọ ọgbọ́n báàbá sọmọnù ọmọ ẹgbọn pápọ ọmọkùnrin ẹ̀yìn táwọn obìnrin náà fẹ́ achieve nù kẹjọ yẹ yín o kẹsẹ pé wọn fẹ́ràn yín o kẹsẹ pé bàbá yín kò fẹ́ràn yín wọn fẹ́ràn yín wàlá wọn fẹ́ kẹ jẹyàn táàbá sọmọnù ọmọ ẹgbọn ọmọ tó bá sì jìyà àwọn ni màá gbọn kẹsẹ kọkàn máa màmá fìyà jẹ o mọ àwọn wàhálà tó máa ṣe àwọn kìnnì kan so gbogbo àwọn kẹta àwọn èèyàn máa kà fún wàhálà wọ́n rí i pé nǹkan tó kọ́mọ̀ ni ọ̀sọ̀ ti ṣerú ẹ̀ ò ti ṣerú ẹ̀ ò ti ṣerú ẹ̀ ìrẹ́ akramakumullah ibi tá à ń ti ń bọ̀ kọ́lá máa ń wò fẹ́ni tí ń bá gbádùn bọ̀ ibi tó bára rẹ̀ ni ọmọ àbí òye wa ha iní máa jẹ́ kéèyàn ọ̀gá ìdánábì Yusuf sẹ́nu tó lọ́n fi jẹ́ ọ̀gá tó bá òkú ńlọmọ Yakub ńlọmọ kínní ńlọ a kò ní lè ṣe yóò sì padà jìyà náà nínú ẹ̀kọ́ tá a tún rí ń bẹ̀ òun náà ní wípé ó gbé èèyàn láyé pẹ̀lú ntọ́lọ̀ ń fún nísìsiyìí máa ń wọ ẹnìkan ẹnì máa wọ pípọ̀ dá tó yín kò ní tó yín kò sí ta òun náà ní nǹkan kan tọ́lọ̀ ń ìtọ́lọ̀ ń fún kò fẹ́yìn àfi tó o bá wó yàn finifini dáadáa kò sí ẹnìkan láyé tí ò ní nǹkan kan tó jẹ́ pé òun ní ìwọ òní rẹ ẹ má fi ẹ má sàkọsẹ nìkan o ẹ má wúra yín pé dájú ẹnìkan lọ lódodo lè má nírun tí wọn ní àmọ́ lódodo òun náà ní tí wọn náà ní eléyìí jẹ tiẹ̀ wà fọlọmfà nàbí Yusuf aleyhi sẹlẹ ẹrú mẹni lásìkò yẹn ọmọ ọ̀dọ̀ tí kò gbọ́dọ̀ wí kankan níbi tó lówó rẹ bá ti sọ̀rọ̀ yes ma yes ni wọn máa ṣe fún ìyàwó àtọkọ ṣùgbọ́n bó ti ṣe jẹ́rù kò pàǹtọ́lọ̀ ń ṣe fún náà rẹ̀ wọ́n ní nínú kọ́lọ̀ ń dáyàn rẹwà Yusuf jẹ́ wán nínú àwọn arẹwà láyé yìí ọ̀kan pàtàkì lọ́jẹ́ nu téèyàn ó rì téèyàn ò sì ní máa jẹ́ ọ̀sán náà pé ọ̀dà ah, ah! bí egbin ọ̀dà ju egbin lọ èsì pọ̀ dà bí egbin torí pé Yorùbá àwọn ò pé tí yorùbá bá sọpọ̀ dáa bíi lédè larubá àwọn ìsọpọ̀ dáa bíi wọ́n sọpọ̀ dáa jùlọ ni ẹ̀rí báwọn ọmọ sọ yorùbá pé ayára bíi àṣà lédè larubá wọ́n sọ pé asra'u min al ó yára ju àṣà lọ so àní sọpọ̀ yára bíi torí pé bá yára bíi àṣà tún jùlọ nù àní sọ yìí pé ó dára bíi egbin àsọpọ̀ dáa ju lọ bàlágà mi akramakumullah yusuf dáa ọ̀dà ọ̀rẹ́wà sẹ́ni tí ó wò tí ò ní tún wò pé àṣeyàn sí lélẹ́yìí eléyìí ìjọba wọn náà ó ní tọ́lọ̀ fún wọn náà ó lè má ti hàn sí ọ ó sì lè má ti hàn sẹ́lòmí àmọ́ ìgbésí ayé ọ̀padà fi hàn kíkẹ́ nǹkan bẹ tọ́lọ̀ fún wọn náà tó bá kó èèyàn mẹ́wàá jọ wọn rí pé wọn ní wẹ̀. bákan náà nínú àríwòye ta tún rí ń òun náà ní pé tí obìnrin tó bá ti wà lẹ́yìn tí ń wá pé kọkùnrin kan bò ń ṣe bàjẹ́ kò sí tóbìnrin yóò lè ṣe nítorí kó lè bá rí bàjẹ́ yìí kọ́lọ̀ ń dákun kọ́ là wà kó sọ wà nǹkan má gbèrú àdánwò bẹ́ẹ̀ bá wa láyé wa tóbìnrin bá ń wára nù tí bá ń wárí gbè táì mọkùnrin rí kọ́ o yóò máa ṣe bí ìgbà tí nǹkan pààyàn bí ẹmu ni á pélé yọ ọlọkọ níbi ilé ọkọ rẹ̀ náà lọ wa àmọ́ ńgbà tí jàrábà ọkùnrin ọlọ́kùnrin bá ti móbìnrin yóò máa wò pé àfikọ́ bòǹsì ranù náà tí ò bá ti bòǹsì ranù gbogbo aburú ló wọ́n sanà rẹ̀ ẹ̀wọ̀n pété omi pọ̀ torí de ọlọ́run láwa ń bẹ̀ yìí ìsìnkú ẹnìkan máa sọ ń pé à ah, èmi fẹ́ rú ẹ o à ah, àdánwò kóbìnrin ó tiẹ̀ máa pé kéèyàn wá bó ṣe máa ń lo à yọ yẹ ẹ lẹ́nu ibi tó ti máa bá pípàdé nìyẹn nírọ̀rùn nírọ̀rùn pàápàá Yorùbá lẹ́bù yìí kìnnì kan mọ́ bùn àbẹ́ẹ̀gẹ́ tiẹ̀ <laughs> tọ́ ọ bá lọ lu tiẹ̀ bọ̀ ọwọ́ anarun kalẹ̀ bí àǹgùrú bí kúnnukún <laughs> tiẹ̀ bọ̀ ọ̀nù ẹnu kíkanukú ó ti pé ntọ́ máa jẹ́ ńkọ́ lọ́pa torí ẹ̀ kálukú ọ̀sọ̀rọ̀ ẹ̀ lọ́fẹ́yàwó rẹ̀ jẹ́jẹ́ kó sí o ẹ̀ wọ́n wá ara nu torí ẹlòmí ìmọ̀ ẹ̀dá ṣàdúrà ńkọ̀rọ̀ tí ọmọ ṣépè tí ó rò kó ń ṣàdúrà wọ́n lọ àdáhùn tó lóbìnrin dé mò ń tiẹ̀ ń fẹ́ hmm, èyí ń dáa pọ̀ ẹ́ <laughs> torí ẹ̀ tóbìnrin tó bá ti wà ń kó jàrá bá tu pé ọkùnrin ọkùnrin kan kọ́ sábà àfikọ́ náà láyìn kọ́dé èèyàn lè ti torí ẹ̀ kókó ń lò wọ́n á di kóbìnrin kan bá ń rẹ bẹ́ẹ̀ kó sáko ń ọ zina lọ tó bá bá ṣe zina ọ̀ràn lọ́dọ̀ ogun lọ́dọ̀ tiẹ̀ tó bá tún bá ṣe ogun lọ́dọ̀ tiẹ̀ ọ̀nà àbáyọ lọ́dọ̀ ọlọ tó wà máa fẹ́ bá ọba bá ṣe zina náà tún dáràn torí gbogbo bá ti lè tẹ̀tẹ̀ yọ̀tọ̀ kó sọ ní fọ́gọ̀ ṣé ìwọ lọ lọ mẹ́lẹ̀ ni àbọ̀ ọ kí o mẹ́lẹ̀ bọ́ọ̀ bá tuntun bá ṣe yóò tún ti ràn mọ́ náà kọ́ bó ń ṣe náà ni àfi kọ́ lọ́wọ́ láàyè obìnrin sì ń bẹ nu ọlá ọ̀ ń bẹ nu gbádùn kò dí wọn lọ́nà àti máa wá zina kò dí wọn lọ́nà nítorí pé àdáwò ni ẹni tó wọ ọ́nà rọrùn iṣẹ́ rẹ̀ ni ó sì ẹni tó sì ráàlì jẹ́ náà wọ̀ iṣẹ́ rẹ̀ ló náà sí inú àríwòye ta tún rí mbẹ́ òun náà ní pé ìka lè rojọ́ àmọ́ ìka ọ̀yẹ́ kọjá dájọ́ ìka lè rojọ́ ìka ọ̀yẹ́ kọjá dájọ́ ìkọ́sí ńgbà tóbìnrin yìí tọ́fẹ́ wùyá má Yusuf lọ́rùn ọ̀yà ìwú rẹ̀ lẹ́yìn ó sì tún rojọ́ tìkàtìkà òun lọ dáràn o ó tún ti gba wájú lọ́dọ̀ ọkọ rẹ̀ gbóbìnrin ṣeéṣe nù tọ́ ọ bá fẹ́yàwó tọ́ ọ bá fi lè lọ gbọ́n yóò kó bọ́ ọ torí obìnrin ẹsẹni tí máa ń rojọ́ téèyàn ti máa gbára ta lẹ́ẹ̀kan náà obìnrin kan sọ pé ẹsẹ ti jẹun tán ọkọ mi bí mo ti jẹun tán ha ha ṣe máa ń bẹ lónìí ni ha ọpọlọ tiẹ̀ náà ti wá ń hó sẹ ọpọlọ ẹ̀jẹ̀ rẹ̀ ti ń ru pé ìjọba fẹ́ sọkọ sọ ògbó àmàtí àwọn tóbi nǹkan bá kankan mú lọ lára mi sọlọ tó bá fẹ́ sọ̀rọ̀ lára rẹ̀ ti balẹ̀ mọtò bá fàyè lẹ wàhálà ẹ̀jẹ̀ rẹ̀ ti ru ó lè ti ru one thousand percent tó ti da orí rẹ̀ rú dànù pé hmm, hmm, ah, ayé kí ni tó ṣẹlẹ̀ gan wọ́n lè ti kú wáyé pẹ́lú mi ni ọ̀pọ̀ ń tó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ ẹ̀ nígbà tó ń pẹ́ exaggeration yẹn ó ti pọ̀ jù fóbìnrin torí de eléyìí òun lọ dáràn òun ló tún gba wájú tó ń rojọ́ ó ní kí ni ká ṣe fún ẹni tó bá gbèrò àti báyàwó yín ṣèrà ṣé ó ju pé kí a fi sẹ́wọ̀n lọ ni àbí kó sì jẹ ìyà burúkú láyé wọn náà ló ń rojọ́ wọn ló tún ti ń dájọ́ wípé ẹni tó bá ro èrò àti báyàwó ń ṣe zìnà ẹ̀wọ̀n ni ọ̀lọ́ àbí kó jẹ bàbá ńlá yà tóró ṣe ń tẹ́nìkan ò ṣe rí nu kójú ó sì rí nítójú ẹnìkan ò ọ̀lẹ́jà ń bá kàn ní. wọn náà ló rojọ́ ńlọ ọlọ́ni tó àwùjọ gbọ́dọ̀ wà nínú ẹ̀kọ́ tá a tó rí mẹ́rin bá àwùjọ gbọ́dọ̀ wà kọ́ mọ́sọ̀lọ́gbọ́n bẹ̀ gbogbo èèyàn gbọ́dọ̀ gbọ́ tòlẹ́ tá a bá wà ń lu kan bàbá wà lágbègbè kan ó yẹ ká láwọn ẹni bá gbọ́n bẹ̀ a gbọ́dọ̀gba o a sì gbọ́dọ̀gba a gbọ́dúra wa lọ bẹ́ẹ̀ la gbọ́dúra wa lọ nínú agbọ̀ kálukú nípìn bẹ́ẹ̀ nínú ọgbọ́n kálukú náà tún nípìn bẹ́ẹ̀ kọlọ má jẹ́ ká gọ̀ wa kó pọ̀ tó ọgbọ́n wa kó kó ni ẹni tó wá jẹ́ kó ń gbọ́n láwùjọ yẹn sọ pé rárá o tí obìnrin yìí rò á lè gunlé o gbàtí Yusuf náà sọ òun ló ń mi pé kí n ń ṣe sọ jù bẹ́ẹ̀ lọ yìí wá àwọn wa tún yusuf wa rojọ́ débi ipa afasọ̀ya mọ́ra ẹni lọ́rùn ọlọ́gbọ́n yìí wá ní ẹ wò ó tó bá jẹ́ pé lẹ́yìn lásán fi ya mọ́ yusuf lọ́rùn ajẹ́pọ̀ ní sòdodo irọ́ lobìnrin yìí ń pa tó bá jẹ́ pé iwájú lásán ti fà ya ajẹ́pọ̀ obìnrin yìí ló ń sòdodo yusuf ní parọ́ ẹ̀wò làákàyè pé tó bá jẹ́ pé ẹ̀yìn lásán ti ya ajẹ́pẹ́ yusuf ọ̀fẹ́ ṣe dìná obìnrin yẹn ní ń wà pẹ̀lú zina ibi tí yusuf ti ń sá lọ ńkọ́ ó ti gbẹ́wò mu mọ́ lọ́rùn ó ti fẹ́ wúyá mọ́ lọ́rùn ìrẹ́ ni ti ń sá lọ kò síbi tá a ti lè rí mú má ju ẹ̀yìn lọ àmọ́ tó bá gbé wájú lẹ́wù ti fà ya ajẹ́pọ̀bìnrin yẹn ọ̀fẹ́ ṣe zina yusuf kọjú sí obìnrin yẹn lọ́fẹ̀ wúyá mọ́ lọ́rùn pé ta lórúkọ bá ṣe zina orí ẹ̀ dàrú ni nígbà tí wọ́n yí aṣọ wò wọn bá rí i pé ẹ̀yìn ló ti ya so ọ̀nbẹ́nu làákàyè peter bá ti mọ̀ pé ẹnìkan jàre wàá jẹ ẹnìkan tó ṣe pé bá a lọ jẹ̀bi bá a lọ jàre lásìkò yun kó tú tẹ̀tẹ̀ lára rẹ̀ ọmọ ọ̀dọ́ ni ẹrú ni bàbá lọ jẹ̀bi bàbá lára rẹ̀ onídìí ká máa lu koro pé ìyàwó wa lọ́jẹ̀bi ìwọ lọ́jàre wọ obìnrin olórí ibú yìí sórí ní tó ṣe báyìí rárá o ẹ rọra já mi lórí ẹ nínú làákàyè pé wọ Yusuf mẹ́nu kò lórí ọ̀rọ̀ ọdún mẹ́ta wà wájú ẹ̀ aha níbẹ̀ nù làákàyè sẹ́ẹ̀rí tẹ̀mà ti ń tẹnu mọ́rọ̀ jù sẹ́ni tó ti pé kọ́ kàkún ní ìsìn ẹ̀yin lẹ́ sọ̀sẹ̀ bàbá rà kìí ṣe gbogbo ń dàgbàlagbà bá rí ni màá sùn ẹni tó bá ti ní làákà yìí ní ìsìn wọn àfẹjọ sùn kánìkan ṣe kínníkan ní kánìkan ṣe kínníkan wọn kàn gbọ́ ní tó bá ti gbọ́ ọkọ tẹsẹ̀ máa ń àwọn retí kọ comment ó ti sọ fún wa pé no comment kìí ṣe gbogbo nǹkan là á máa bọ́ máa wí sí lérò àgbàlagbà gan ń bẹ nù táǹtì ń kọgbọn ń tọ́ máa ń ṣe gan ní ọgbọ́n ni kò ní ìdíkà bá wù ṣẹlẹ̀ ìtumọ̀ sí pé kìí ṣe gbogbo ọ̀rọ̀ tágbàlagbà bá rí ni máa sọ àgbà ló nínú tó máa fọ̀rọ̀ pamọ́ sí wọ Yusuf já mi lórí ọ̀rọ̀ lọba tí nínú ẹ̀kọ́ tá a tún rí mbẹ òun náà ní í pé tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ níbi tí ọ̀pọ̀lọpọ̀ ti mà sí nípa rẹ̀ á pé kò ní pẹ́ kò ní dínà gbogbo ayé ọmọ sọ̀npa rẹ̀ nítorí pé gbogbo ọ̀rọ̀ tá a bá ti fẹ́ kẹ́nìkan mọ̀ àfi kọ́ máa ṣẹlẹ̀ tó bá ti ṣẹlẹ̀ àwọn kan wà táwọn tilẹ̀ táwọn ọmọ wí kàlù nínú ẹ̀kọ́ tá a rí mẹ́rin torí pé ńgbà tí ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ kò sójú èèyàn púpọ̀ ṣùgbọ́n gbogbo obìnrin ìlú lọ́gbọ́n gbogbo obìnrin tí ń bẹ lù lọ padà kọ ó wá di ti kálukú ń gbé ká ṣe àá imra'atul aziz turawidu fataha an nafsihi qad shaghafaha hubba wọn ni á ah, ìyàwó ọlọ́lá nítorí wọn tọrọ kíkẹ́rù òun ọgbọ́n tètè náà ó ṣe ìfẹ́ ti fọ́ lójú ìfẹ́ ti fọ́ lójú torí ẹ̀ ló ti jẹ́ pé kò sí bòńkẹ́lẹ́ kan lábẹ́ sánmà yìí àfi tí nǹkan bá ti ṣẹlẹ̀ tó bá ti ṣẹlẹ̀ ẹni jẹ́ bẹ̀ntẹ́gbọ̀n ọgbọ̀n parí. lẹ́yìn náà generally nínú ìgbésí ayé láti ìgbà táyé ìjì wà àwọn èèyàn dáàbà fẹnu wọn ṣe kankan tí wọn máa fi wà ọ àwọn èèyàn tó bá ti dilẹ̀ wọn máa fẹnu wọn wà ọ àwọn náà ní fi lọ́mí ń dási àbójúkun lẹ́bẹ̀ẹ́ etí àwọn ẹlẹ́nu sọ́ọ́ bí ẹnu adẹ́rìn gbogbo tí ọ̀yẹ́ kún ọ́ dási làwọn máa dási orítẹ́ni máa wí àpàpá àdìgbò ti ẹ̀ mọ́lẹ̀ pọ̀mọ èèyàn ti ṣe rí nu láti dọ́tọ́ lọ́n ti tọ́bi wọ́n yẹn rántọ́ tí wọ́n bí ó gbé ya o wọ́n yẹn rántọ́ tí wọ́n bí ó gbé ó gbé ẹrù ẹlẹ́rù kárí ni wọn wàá pàtí wọn lọ́wọ́ gẹ́gẹ́ àwọn agbégilà gbé bòrò àwọn olófòfó alátótótónu atótónu lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ wọn ti wà láyé ọjọ́ ti pẹ́ bẹ́ẹ̀ làwọn obìnrin náà ń tẹnu sọsọsọsọ wọn tá ń sọ sí ti ọkàn wọn wà ń bẹnu ẹ̀kọ́ pípé bẹ́ẹ̀ nìkan ọba máa ń tẹni tó sì náà ti fi òbúrú ká jẹ́ òrì tẹnìkan ọba máa tẹni tó dènà tó dènà òbúrú ká jẹ́ ọ̀nà òrì eléyìí jẹ́ ti pípé tí obìnrin ọlọ́lá yìí tó wá ránṣẹ́ pé gbogbo obìnrin ìlú wọ́n ránṣẹ́ pé wọ́n pé mo mọ kékeré wá jẹun ìwà jẹun tẹ̀sí mọ̀ pé téèyàn bá ń bínú ẹ̀ tí ò fẹ́ rí ọ láti sọ pé ẹ wá jẹun wọ́n sì rí pé ń pa màálù ẹ́ ẹ̀rọ tún wà bẹ́ẹ̀ báyìí kálukú ọmọ àbọ̀ ni ẹsẹ̀ gìrìgìrì ńlẹ̀ àńjọ̀fẹ́ àńjọ̀fẹ́ kú ilé dá àbá gbogbo àwọn obìnrin bá dé obìnrin yìí wọn náà ti wá tẹ̀sí fún àpín ìjọba pé ẹnìnà kéde ẹnìnà kéde fún nàárí ètò àwọn obìnrin ga òsè kojúde obìnrin ó lè sọ sínú ọ̀ràn tó lè lè jáde ó lè jẹ́ pé ẹgbẹ̀rún sẹ́kẹsẹkẹ ń ètè ọmọ ẹ̀ pẹ̀lú ètè rẹ̀ akramakumullah ó ti wá wọ àga abirọgbọkú kálukọ fẹ̀yìntì dáadáa ọwọ alọ wọ ọbẹ kálukú lọbẹ tó mú wọn á kó àwọn èso kalẹ̀ fúrúùtù lórí tìrìsì ẹ bá ti ń gé apò ẹ máa gé ọsàn tanjarín ẹ máa fi kún ọ̀gẹ̀dẹ̀ ńkọ́ bọ̀kọ́ abọ́kọ́ wọn kó gbogbo ẹ̀ kalẹ̀ ọwọ́ ni wọ́n Yusuf jáde sí wọn jáde sí wọn ǹjẹ́ mi rí lójoojúmọ́ tí mo ń fara dà tí mo wá tọrọ pé àtúkọ sábà mi ti ránà tí àwọn ẹlẹ́nu sọ sí ẹnu asẹ́rẹ́ tí wọn wá jẹ́ agbádùn wọ́n ti ẹ̀rí ọkọ̀ tí wọ́n fi mà Yusuf ọ̀mọ̀ndẹ́fẹ́ fọ́ sí o ọ̀mọ̀ndẹ́ o ìyá àwọn mi ń rò lọ́kàn dára tiẹ̀ wọ́n ní kẹ́kọ́ àwọn èèyàn tó kó báyìí lọ́tún lọ́sì ọ̀hán ni wọ́n fẹ́ kọ́ bá ń gbé nǹkan lọ sí òdì kejì ibi tó sì gbà ní. wọn ò mọ̀ fáwọn àwọn fìtìnà tó obìnrin wọ́n ti tó kó kalẹ̀ àbá ọ̀la ọ̀nà ìjà ó fi kọ́ sódì kejì ọ̀la ee walamma ra'aynahu akbarnahu wa qulna hasha lillah ma hadha bashar in hadha ilà malakun kari lílí tí wọn rí báyìí kálukú yanu ni pé ẹ èyí ga pọ èèyàn lọlọrun dáadáa tó báyìí èyí eléyìí èsì èèyàn màláìkà ni kẹtù ṣe màláìkà lásán màláìkà alápàlẹ ok ẹyin kan rí péré ọkàn kọjá lọ sókè iná ni gbogbo wàhálà tẹ èmi tí mò ń rí ojoojúmọ́ ẹ tí mọ̀ àbá ibi táwọn tí wọn ń wò pé yusufa ah, èèyàn da tó báyìí ó da tó báyìí wọn sì fọbẹ gira wọn lọ́wọ́ wọn sì bọtọ làwọn ń gé àbọgẹdẹ <laughs> ẹ bí wọn mọ tí ò débi ẹrù yóò máa sapò náà bá ti rẹ ni tó rẹwà ó rò pé wọn gan fúnra rẹ kò tiẹ̀ da bíi kìnnìkan àbẹ́ẹ̀gẹ́ ẹ̀ ẹ̀ ẹ̀ sọ pé tinubu bá dá adẹ́tẹ̀ ọmọ gbéra rẹ̀ inú ọmọ ẹ̀yìn gbọ̀ǹda ẹ̀ wọ́n sọ kókò fẹ́ tó da tó inú àwọn ẹgbẹ́ rẹ̀ àkàràmù kò mọ̀ wá bẹ́ẹ̀ bá ríru Yusuf èèyàn gbà pé yẹ́ ẹ̀ tó da síbi tó ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú ẹ̀kọ́ tó tún wà bẹ́ẹ̀ inú ẹ̀ ní pé èèyàn máa tọrọ wàhálà tó kéré torí kí ètò burú ọmọ bàtà èèyàn máa tọrọ wàhálà tó kéré torí kí ètò burú ọmọ bàtà òfin ṣẹlẹ àsìkò yóò tẹkẹbù àkọfọ gbọrọrọ yìí ní lẹsìdẹnàbẹ ẹṣẹdẹyẹ yóò tẹkẹbù àkọfọ gbọrọrọ yìí ní lẹsìdẹnàbẹ ẹṣẹdẹyẹ ìyẹn máa ń ṣe ń dábúrú rẹ kéré nítorí kéyìí tó burú ju ọmọ bàtẹ eléyìí ẹ̀kọ́ ni látara bí yóò tọrọ kọlọ ọtẹ kún fún òsìkè ni wọn fò sẹwọn. ṣùgbọ́n wọ́n ní àyè sì wà fún Yusuf láti tọrọ pé kọlọ wọn là ó kọmọdé wọn wẹ wọn oṣù mẹ́jọ wọn ti dì náà àmọ́ ń tọrọ bẹ́ẹ̀ ilé ẹ̀kọ́ tá a tó rí ń bẹ lẹ́yìn tó gbogbo bíkíbi tẹ ẹ bá bára rẹ láyé tó ń tẹsí ní o bàtí Yusuf kò sí lẹ́wọ̀n tí ń tẹsí ó tún dé ní ẹ̀wọ̀n tá ẹ̀sìn náà ní kí a mọ̀ pé ẹ̀sìn tá a rí lára rẹ̀ ni wọ́n fi ń tọrọ pé kó bá wọn túmọ̀ àlá o yàtọ̀ sí wọn ẹgbẹ́ tó o bá ti sí ilé tán ọ̀dọ̀ dáa tó bá wà lé ní ilé ìlọ́wọ́ tó bá lọ títí náà subhanallah walhamdulillah àbá àbá ti bára rẹ bí sẹ́ni kò ti dáa o ti di láhàwùlà wàlá kó o tẹ ilé o ti dọ̀ dáa ẹ̀ ẹ̀ ní o ní fẹ̀sìn rẹ lẹ́gbàá gbogbo gbàdẹ́sì tẹ̀sí náà máa wà eré ẹ̀kọ́ tó tún wà mẹ́ òun náà ní pé èèyàn èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tó ti kò ní gbàgbé ọlọ́run nígbà tẹ́ ẹ̀ bá ti fọ̀rọ̀ yín mọ́ lọ́n tẹ́gbẹ́ èèyàn lẹ́fẹ́ fi mà ẹ̀kọ́ lẹ́tà ti wà láàyè bíkọ́sì ìgbà tẹ́nìkan nínú àwọn ẹlẹ́wọ̀n méjèèjì yẹn bí Yusuf lè tọrọ àlà rẹ̀ tó sọ pé wọ́n dà ọ́ lẹ̀ èyí tó ṣe pé máa fún ọba lọ́tì wọ́n dà ọ́ lẹ̀ mo gbàgbé mi lọ́jọ́ ọba o ṣètọ́ ni mo gbàgbé ọlọ́ dípò kó wọn máa bẹ lọ́n kókó lọ́n mo gbàgbé o à eléyìí òun kà lọ́n tiẹ̀ tó bọ́lọ̀ ti jókòó wọn kọ́ ẹnjọ́ bá pẹ́ wọn ò pẹ́ wọn òun gbàgbé Yusuf kọ̀ọ̀rán ti Yusuf máa ti títọ́ bá tún fi lálẹ́ lẹ́yìn ọdún púpọ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé ọ̀dọ̀ ọlọ́run láà máa fi ọ̀rọ̀ wa ti ṣe ànífojú wa sọ́dọ̀ èèyàn ẹ̀kọ́ pọ̀ mélòó la fẹ́ kà mélòó la fẹ́ kà torí ẹ̀ sẹ́yìn bá ní ẹ̀kọ́ tó wà nínú tànàbí Yusuf alayhi salam ó tó láti kọ́ níwèé láti kọ́ níwèé láwọn ẹ̀kọ́ oríṣiríṣi kódà ẹ̀kọ́ mi ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ kó tó láti tu ètò kọ́ńtìrì wọ́láì tẹ́ bá wo agbọn abití Yusuf ti tó ti dá mọ̀ràn bó ń sọ máa kóúnjẹ pamọ́ ó tó láti tètè kọ́ńtù ní nàìjíríà kọ́dà wọn ti kọ̀wé ń parí tó dájú gédégbé kí ẹ̀kọ́ ò la lè rí kọ́ nínú ìtàgbésí ayé ànábì Yusuf economically ọ wà lọ́dọ̀ tó báwo ni àwọn expert wọ́n ti lè lò tó wọ́n fi divert countries countries tí wọ́n máa produce tí ò ní jẹ́ pé consumption lásán ọ̀tá wa ọlọ́run wa tún sí gbogbo ẹ̀ náà lẹ́rìí bó ti rí ẹ̀yin náà ti ma nàìjíríà ń lẹ́kù ọjà bó ti ṣe jẹ́ mi àdé kàtìkò jẹ́ jù torí gbogbo ẹ̀ náà bá sọ ń kàn lọ náà ní kéde kan kọ́ àbí òye wọn lọ́kọ́rẹ́ kan náà fi kọ́kọ́ sí ní màgbọ́rọ̀ tó ń lé olè àlùbá àríwòye ń bẹ nínú àwọn àtàwọn fáwọn ẹni tó ní làákàyè àmọ́ mo ti sọ pé sẹ́ni tí ò ní làkà ìbàngbọ̀n wọ́n kàn máa fi pèrò kí wọ́n fi pààrọ̀ múlé lásán ni pé ah yóò tó balẹ̀ ìsẹ̀lá ìta rẹ̀ dùn pọ̀ ah òun dà gẹ́gẹ́ bí ṣúgà mi kò sí ọgbọ́n kan tó ń rí kọ́ mbẹ́ ètò kan kan máa ń sọ ìtàn tó wà ní àkùrá nítorí kó lè máa kó dùn wọ́n ń sọ nítorí àwọn ń tà mú jáde ọgbọ́n òní wọn náà lè mú jáde tó fi gbájú kó o ti gbá lọ tó kàn ní kọ̀kalẹ̀ nítorí pé tọgbọ́n bá ti ń kọ́gbọ́n fún yàn tọgbọ́n bá ń kọ́gbọ́n fún yàn kí ni wọ́n máa ṣẹlẹ̀ àgọ́ ọmọ àdínkù àgọ́ ọmọ àdínkù àgọ́ ọmọ àdínkù so tó ń bá ti ń kọ́gbọ́n ọlọ́gbọ́n ọgbọ́n òní jẹ́ bọ́ọ̀lù ilé ìjẹba lọ. ما كان حديثا يفترى ìtàwọn ànábì Ọlọ́run kìí sà lọ tó ń parọ́ kìí sì àlọ tẹnìkan parọ́ rẹ̀ tí a kí gbogbo àwọn àtàn yìí kò àlọ lásán náà alukuraani lè lé ìjọba yìí o ní àwọn bòmíì náà wọn máa sọ tàn wọn lè gbé kìnnì kan ṣẹlẹ̀ tí wọn náà rí eléyìí sọ eléyìí sọ eléyìí náà sọ báwọn ẹni tó sọ bá ti pọ̀ sí bẹ́ẹ̀ lọ́rọ̀ wọn tàkùrà alukuraani ò rí bẹ́ẹ̀. eléyìí sálọ lẹ́nìkan parọ ọtọdọ muhammadu wa ọ̀dọ̀ Ọlọ́run tó dá gbogbo wa lójú ma kana hadithan yuftar walakin tasdiqa alladhi bayna yadayhi. ṣùgbọ́n gbogbo ndí bẹ́ẹ̀ náà alukur'ani ìjẹ́rìí òdodo ni sí gbogbo síwájú nínú ti sọ̀kalẹ̀ nínú àwọn tó síwájú gbogbo ń ìjẹ́rìí òdodo fún un. àwọn àyípadà àwọn àdínkù àwọn ti tọwọ́ bọ̀ lójú tí wọ́n ti ṣe sáwọn tíra tó síwájú alukurani tó àtìrí wọn gbòòrò tó ń bá panu tíra tó síwájú alukurani ní jarọ tọ sẹrù kó káfíìrì ọwọ afẹ́ràn kurani kò ní fẹ́ràn tùnásírì tó tó àtìrí ń tán parọ́ tó wà nù rẹ̀ tó wà lọ́dọ̀. wọ́tẹ̀fṣẹ́lú kò lè ṣe àlàyé ẹ̀kọ́ sí wẹ́wẹ́ lọ jẹ́. nípa gbogbo nǹkan ó dàbí ọ̀rọ̀ ọlọ́ọ̀ni tó ní máa farraqna fil kitabi min kò sí nǹkan kan tá a gbàgbé láti sọ nínú gbogbo nǹkan pátá lọ́lọ́sọ kò ọ wà mà tó bá ti wà mà yóò yẹ ìgbà tí ẹnìkan tó ríru àwọn nǹkan báyìí nínú ah, gbogbo nǹkan kó tó wá gbọ́rọ̀ lọ أهل الذكر إن كنتم وتفصيل كل شيء على يقول فما فرقنا في الكتاب من شيء كسنتا غبيتا على يرنا هو الله سي ودوشيو علماء ما سكت أبا روبرت سينوساكي تبا روبرت سنو يوتيوب بونيسي هو كيلو كيلو جرامز منو نواس تريكولا سكت ما فرقنا tó fi dá mi ṣe àbúránì ni mo sì fẹ́ kó fi dá mi lọ. bá yẹn bá mú lẹ́yìn ọba dọ̀dọ̀ bíkà tí ń ṣe búrẹ́dì bàtà débẹ̀ ẹni tá a bá rọ búrẹ́dì sùn báyìí búrẹ́dì oríṣiríṣi oríṣi báyìí kí ni ọ̀hún oríṣi báyìí kí ni ọ̀hún oríṣi báyìí kí ni ọ̀hún mr bíkà ọba sálàyé wọ́n ti rọ búrẹ́dì sí wọ́n wọ́n á sì ṣe déédéé wọ́n rọ wọ́n ṣe déédéé wọ́n ṣe wí ó ní ṣé o fẹ́ mi ràn fi ọpọlọ mi ṣeré mi sọ fún olùmọ̀ pé ọpọlọ mi ṣeré fún àní àkùrá ni mo kọ́kọ́ fi dáhùn ṣùgbọ́n náà sọ pé wọ́n kọ̀ ọ́ tún náà tí ó kì í dáàbò mi ṣe àní àkùrá ni mo fi ń dà kó yí ọ ní pẹ́sítọ́lù láhìlẹ̀ tẹ́kẹ̀rẹ́ ní àti tìbílẹ̀ rẹ̀ padà bá rọ búrẹ́dì sínú báàgì yóò tó bá ọ̀dà wa lọ́wọ́ àbí ọ̀dà wa ló kọ́lá mr mẹ́kò ọlọ́mọ nípa mẹ́ṣíìn fa tí nǹkan kan bá ti mẹ́ṣíìn dáláàbì mr kábíńtà lọ́mọ nípa alẹ́ bílẹ̀ bá ń dò dáláàbì kábíńtà tó kálukú pẹ̀lú sẹ́ẹ̀tì àkùránì òfin kankan lè láìsí láì torí àlàyé gbogbo nǹkan bẹ́ẹ̀ náà kọ́ halal náà kùránì lẹ́tọ̀ọ́ haram inú alukur'an lẹ́tọ̀ mahbo tọ́lọ̀fẹ́ inú alukur'an lẹ́tọ̀ ọmọkúrò tọ́lọ̀kórira inú alukur'an lẹ́tọ̀ àti nǹkan mi nínú gbogbo tó ní ìsìn pẹ̀lú títẹ̀lé tọ́lọ̀ àti kí lọ́lọ́run ti lọ́ràn yẹn ìwọ ni òtún ọ̀ràn yẹn kí lọ́lọ́run kọ̀ fún wa tó jẹ́ hara àti ntọ́jọ́ bẹ́ẹ̀ àti ntọ́lọ̀kórira gbogbo ntọ́lọ̀ sọ fún wa nípa àwọn kan tó tóbi tó ga bákan náà ntọ́lọ̀ sọ fún wa nípa àwọn kan tó pamọ́ tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú eléyìí náà àti tí wọ́n ṣẹlẹ̀ iná ọ̀kùnrin aláàtò ọ̀rọ̀ nípa ọlọ́run ọba wa ọba àbùkún ọba tó ga ọ̀rọ̀ nípa orúkọ àti ròyìn rẹ̀ iná ọ̀kùnrin aláàtò ọ̀rọ̀ nípa káfọ ọlọ́run ọba mọ́ níbi fífi wí àwọn ẹ̀dá rẹ̀ iná ọ̀kùnrin aláàtò torí ẹ̀ làkùnrin sọjá hudan wa rahmatan li qawmin yu'minun wọ́n fi ní mọ̀nà ìkẹ́ fún àwọn ẹni tó gbọ́ ọlọ́run ọba gbọ́ àwọn ọlọ́kùnrin wọn máa mọ̀nà látàrí àlùkò jìnnà sí ìsìnà wá sí ojú ọ̀nà jìnnà sí àná wá sí orí ìṣedédé àwọn yóò máa ti wá àánú ọlọ́ wọn máa fi àkùránì wá àánú ọlọ́ látọ̀dọ̀ ọlọ́run ọba tó dáhùn ẹ̀dá nílé ayé ń bí àti abụọ gbẹ̀ngà ìyàmù ẹlẹ́mìí àwọn ènìyàn kẹ́kẹ́ yẹn rahim ọlọ́ ọlọ́ ń bẹ lọ́n kó ọlọ́kan nínú àwọn àwọn ẹni tó gbọ́ lọ́n gbọ́ yìí ayé ń bí àti tí wọ́n ilé tí ó mú kí mọ́lẹ̀ wà lójú wọn lójú wọn tí ó tutù ní ọjọ́ tó ṣe é pé ojú àwọn ọ̀daràn yóò dúdú birikiti yóò dúdú kirikiri látàrí òfò tí wọ́n sọ lẹ́yìn ní parí Suratu Yusuf kó tó wá di pàtó bẹ̀rẹ̀ Suratu Ra'd torí ẹ̀ abẹ́lọ́wọ̀n bẹ́lẹ̀ dáa ẹ̀ náà orúkọ rẹ̀ tó dára jù tí àwọn ìròyìn rẹ̀ tó ga jù ó ṣe àlékún ìmọ̀ fún wa nípa alukur'an àti àwọn ẹ̀kọ́ ọlọ́kùnjọ̀kan tó wà nínú ẹ̀ ọlọ́run bá kó sọ alọ́kùn nínú ẹni tí ó tún ní àlékún òye làákàyè nípa tá a máa ń kínú alukur'an subhanahu allahumma wa hamdik an la ilaha illa anta astaghfiruka wa atubu. Yeah.